السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم ada ọpẹ́ fọ́lọ́run ọba àlékún kí Ọlọ́run orí ajé ìjẹ tán Ọlọ́run kó máa bá anabiwa Muhammad sallallahu alayhi wa eléyìí ni at-tawhid èyí tí àwọn jama masasi Fatima ní ìlú Ìlọrin ní Òkúmọ̀lú tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abjọlọ́wọ́n ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ masaba sanwó-ẹ̀lẹ̀ ẹ̀sán dáadáa àti gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ bí ètò yìí bó ṣe ń dé etí gbọ́ àwọn èèyàn la ilaha illallah kókọ̀rọ̀ tí a ń bá lọ òun náà nípa shahadatain aw shahadatan ọ̀rọ̀ nípa ìjẹ́rìí méjèèjì tó mú yàn wọnú islam òun náà ni ashahadu an la ilaha illallah wa ashahadu anna muhammadu rasulullah eléyìí ni nǹkan tó mú yàn tó sọ̀yàn di mùsùlùmí láyé tábà sàfẹ́kùn nǹkan yìí nù sẹ̀mí ayé èèyàn èèyàn kì í ṣe mùsùlùmí òun ló fi jẹ́ pé báwa ṣe jẹ́ èèyàn tẹ́ni tí ò kì í ṣe mùsùlùmí náà jẹ́ èèyàn bá a bá kírun tọ́lọ́run fi gba ìran wa tóun bá kí tí ò ní gba ìran wa n tí ń bẹ lára wa kò sí yàtọ̀ ni pé ṣahadatu an la ilaha illallah wa ṣahadatu anna muhammadu rasulullah níbẹ̀ lára wa ni ṣahada yìí ọ̀pọ̀lọpọ̀ wọn gan àwọn gan lè ti wọ́n lè ti wọ́n lè ti wí lẹ́nu láwọn tí ò kì í mùsùlùmí yìí tó fi jẹ́ pé kìí ṣe wíwí lẹ́nu yẹn gangan òun ló pàtàkì púpọ̀ bí e bá ṣe pé káwọn ọmọ jẹ́ ẹ̀mú rẹ̀ kí wọ́n pèsè yàn láà òun ló fi jẹ́ pé wọ́n ti ṣàlàyé àwọn májẹ̀mú ṣàhádàtú an la ilaha illallah wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa májẹ̀mú méje tí àwọn dòkítọ́rù wa ṣe àlàyé àfi kó pé lára àyàn ká tó sọ pé lágbájá mùsùlùmí lèèyàn kò tí wàá sọ̀yàn di mùsùlùmí tẹ́lẹ̀ yìí bá pé tán ó ku májẹ̀ ó ku ṣàhádàtú muhammadu rasulullah ìjẹ́rìí pé àná Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni ìjẹ́ ipá nẹ́bí mojú ọlọ́run yìí wíwí lẹ́nu yìí pé àgbà nẹ́bí lójíṣẹ́ bẹ́yìn ò bá gba nẹ́bí lójíṣẹ́ ọlọ́run ọba bẹ́yìn ò bá gba lójíṣẹ́ ọlọ́run ọba ẹni yóò kése mùsùlùmí òun ló fi jẹ́ pé a rí àwọn tó jẹ́ pé lójú ayé ànẹ́bí táwọn náà láwọn gba Islam ẹ pé lójú ayé ànẹ́bí kéèyàn tó lè gba Islam èyí ò wí ṣahadatu an wa ṣàhádà tó anna muhammad rasulullah o wù lẹ́nu wọ́n ń pẹ́ ẹnìkan ní julas ẹnìkan oje ó islam ló jẹ́ nabi àmọ́ kò gba ànábì lo jíṣẹ́ èyí lè rò pé bò ló o, possible wàláì fi jẹ́ pé àwọn mọ́jẹ̀mú fi ṣe pàtàkì ká lọ gbàgbọ́ lọ Ke ni ni mẹ́rẹ̀ẹ̀rin yìí gbọ́dọ̀ pé lára gbogbo ẹni tó lóun gbà ànẹ́bì lójú sí ọlọ́run bí mẹ́rẹ̀ẹ̀rin ò bá pé lára ẹni yẹn ẹni yòókè ṣe mùsùlùmí o ẹ má jà tọ́ra wa jẹ ìsìláàmù yẹn ni yẹn yóò máa eniyan ìsìláàmù jùláàt kó tó padà abdullahi bunu ubayi bunu salulu ìsìláàmù yẹn máa dàbẹ́ tó ń padà kún gébèrè tí túbá sallallahu wa sallam ń kí pẹ̀lú ànábì ń gbáyà pẹ̀lú ẹ̀ kọ́dà básìkò ogun tó bá dé ń lọ àmọ́ tó ti bẹ́ẹ̀ ọlọ́run ọba ó kàn bá bẹ̀ẹ́ kò ṣe mùsùlùmí nítorí ọba ni. na májẹ̀mú yìí a ti kà wọ́n a ti kà á lérèfé ni alákọ̀ọ́kọ́ làwọn fíìmọ̀ àmọ̀rọ̀ ẹni tó bá gbà pé ànẹ́bì sallallahu alaihi wasallam ògísí ọlọ́run ọba ni ó gbọ́dọ̀ máa tẹ̀lé àti ànẹ́bì nígbà tí ànẹ́bì bá paláṣẹ ta'atuhu fíìmọ̀ àmọ̀rọ̀ ká ànẹ́bì bá paláṣẹ pé ṣe nǹkan báyìí ẹni yẹn gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ sọ pé àṣebí ọ̀rọ̀ ànẹ́bì ni kì í sọ̀rọ̀ lọ́n nínú àwọn àṣìṣe tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí sáà tá mùsùlùmí àwọn èèyàn àsìgbọ́yé ni àwọn gbàgbọ́ pé ọ̀rọ̀ tá ànábì bá sọ lẹ́nu súnà ni bó bá wù ni ẹ ṣe bó bá ẹ ṣe bẹ́ẹ̀ ni àgbọ́yé mi súnà àgbọ́yé tí ó tó kù díẹ̀ káàtó ni àgbọ́yé súnà nílé ìrọ́dọ̀ àwọn fúkọ̀ háwù ni torí pé àwọn àyà pọ̀ nínú alukurani kẹrin tí ń tọ́ka sí pé dandan ní láti ó ní ọ̀nà thirty three lọ́lọ́run ọba ti pàṣẹ kátẹ̀ láti ànábì ọ̀nà thirty three ó ti pàṣẹ kátẹ̀ láti ànábì. nínú àwọn àyà tí ń tọ́ka pé dandan ni kátẹ̀ láti ànábì àkàdí ẹ̀ fúnra wa ẹ rí i pé gbogbo tọ́lọ́ba ti ń pa á láṣẹ tọ́lọ́ba ti ń pàṣẹ ẹ̀sìn gaba yìí nǹkan yín ọ̀ràn yẹn ni a jẹ́ pé tọ́àtù rọ̀ṣùl ìtẹ̀láṣẹ ànábì fi tọ́àtì là ń ọlọ́run ọba. ẹni bá tẹ̀ láti ànẹ́bì ẹni bá tẹ̀ láti ànẹ́bì àṣẹ ọlọ́run ló tẹ̀lé àṣẹ tọ́lọ̀ bá panu Kùránì ló tẹ̀lé ló fi tẹ̀ láti ànẹ́bì ẹni tánà bá pàṣẹ fún tí ó bá tẹ̀ láti ànẹ́bì kò tẹ̀ láti ọlọ́run tó panu Kùránì ni ọlọ́ni wá àti ọlọ́ha wá àti rọ̀ṣùl ọlọ́ni ẹ tẹ̀ láti èmi ọlọ́run wá àti rọ̀ṣùl ẹ ti tẹ̀ láti ànẹ́bì náà wa ulul amri minkum ẹ sì tẹ̀ si àwọn aláṣẹ yín àwọn àfà àti àwọn aláṣẹ náà pẹ̀lú amri minkum olúwa ní fa intanazatu fi shay'in ọlọ́run nígbà tẹ́ ẹ bá ń ṣe nfàǹfà níbi ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá ń ṣe nfàǹfà láàrin ara yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí da eléyìí ò da èyí tọ́ èyí ò tọ́ tẹ́ ẹ bá ń ṣe nfàǹfà ọlọ́run ní ẹ máa ń ṣe nfàǹfà lásán lérí àìmọ̀kan ilallahi war rasul ọlọ́ọ̀ni tẹ́ǹsì ń fanfa lélẹ́lẹ́ orí ni ẹlọ́ọ̀ni ẹ dá padà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀ àbí kẹ́ ẹ dá padà lọ́sọ́dọ̀ ànẹ́bí any argument tó wà láàrin yín ìtẹ́fì yanjú ẹnu in kuntu tu'minuna billahi wal yawmil akhir tẹ́fẹ́ lóòótọ́ lẹ nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tẹ̀sí gbọ́jú àlìkí àmà gbọ́ ẹ dá ń tẹ́ǹsì ìfanfa lélẹ́rìí ni ẹ dá padà lọ́sọ́dọ̀

òun ò ní torí kó dáa àwọn àfáàwá ní kò sí tó burú bẹ́ẹ̀ àwọn àfáàwá ló sọ bẹ́ẹ̀ kí lànàbí wa sọ nípa ọ̀rọ̀ ṣòkòtò kí lànàbí sọ nípa ṣòkòtò anabi sallallahu alaihi wa sallam ń sọ fún abdullahi wa umar ó ní abdullahi irfa idharak fa ṣòkòtò rẹ sókè ìdáàrù rẹ bàtẹ rẹ fa sókè ó wá fà ó fà sókè anabi ní zip tó fà sí ó tó fà anabi ní zip tó fà sí ó tó fà àwọn tẹ́ńbẹ̀lẹ́gbẹ̀rẹ̀ wá pé ila aina ya rasulullah níbo ní wàá fáadé ìwòjì sí ọlọ́run ọba ànábì ní ilá àǹsọ́ọ̀fì sọ̀kọ́yìnì yóò fáadé ìdajì ojúgun rẹ̀ méjèèjì ànábì ní falẹ̀ haraj kò sí ẹ̀ṣẹ̀ mọ̀ báyìí náà lè kàbẹ́yìn tí ń bá ń bẹ láàrin kókósẹ̀ méjèèjì wọ́n mọ̀ asfaw náà lè kàbẹ́yìn fàfin ọlọ́run ní ẹni tẹ́ bá ti ń fà láàrin ara yín ẹ padà lọ́sọ́dọ̀ ọlọ́mọ wá rọ́sùl àtọ̀rọ̀ anẹ́bì ó sì fi ọ̀rọ̀ anẹ́bì ṣe kókó ni eléyìí ni àyà alákọ̀ọ́kọ́ takọ̀ mọ́ wa tá a fi mọ̀ pé ìtẹ̀ láti anẹ́bì sallallahu alaihi wasallam dandan ni ọlọ́run gan ló sọnù kẹ́rì àbí ọlọ́run ọlá a sọ yìí yóò sàǹfààní fún aláìsàrí fún àǹfààní àwọn tí a fẹ́ fún ètò yìí torí ń wà ràn àbáta wẹ́bẹ̀ ìbéèrè ẹ̀jẹ̀ pẹ̀lú àti nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi lọ́mọ yanu islam ali usman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.